ẹ jọ ẹ̀yin ni mo ní bá sọ̀rọ̀ ẹ jọ mo fẹ́ fún yín ní candid advice kò bá wù mí tẹ́ bá lè drop kéèsì why thank you reason ni pé torí ṣẹ́rọ̀ ọmọ tá à ń sọ̀rọ̀ nípa èyí àwọn parents they are highly influential in the society. Mm-hmm mo fẹ́ jẹ́ pé yín pé wọ́n ti wá síbi ìlú lọ́sàn-án wọ́n lè ti wọ́n ẹ̀ lọ́sàn-án. kò lè ṣẹlẹ̀ láíláí it can happen and it will never happen wọ́n ti wá wọ ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ without our own consent so possible nu no nítorí pé àwọn ọkùnrin ìdẹ̀tọ̀ àìní fúnẹ́ṣà ìlú ló fi ẹwọ́ lẹ́wọ́ jẹ́ kó dá tẹ̀sẹ̀ ah no no no no it's not good it's not good at all. Person, you can calm down here, DPO ẹjú jẹ́ kí màá bí mi sí ni ẹ bá mi fi káńdà rárá àti ẹgbẹ́ tẹ̀sán pé ọ̀rẹ́ ara mi lẹ́yẹ no no no no you are ready our enemy wọ́n fi wọ́n sí pé ọ̀gá wa yín ìgbìrúkọ tó tó yẹn ṣẹlẹ̀ sí ọmọ mi àdàwà mú kéésù abayí èyí wá gbowó lọ́wọ́ ẹ gbowó lọ́wọ́ ẹ má sọ pé the high influencer ọlọ́run wà ọlọ́run wà. bí o lè bẹ́ ní ìdánwò àmọ́ tó bá ju iná lọ̀rọ̀ ìpínlẹ̀ yìí wọ́n pàṣẹ fún mi ni mo yẹ láti carry out ẹ̀ àmọ́ mo make sure pé wọ́n dọ̀pọ̀ kan tó máa fi tọ́jú ọmọ náà ìtókìnà half a million naira was dropped so tẹ bá kí ètò ọmọ yẹn nínú half a million naira ìyókù wọ àwọn. ẹ jọ jáde níbi o kí lẹ́yìn tó dé òrùlẹ́ kí ni kó lẹ́yìn tó dé òrùlẹ́ we are not going to take that for what reason to with them and their five hundred thousand naira kí lẹ́yìn yẹn ṣe ẹ wo ẹ wo ojú mi dáadáa we are pressing church. yes we are present charge. Ah, ah, kí ló dé. ẹ mọ̀ kó bìrì. bí ẹ yà so a so. ẹyin ni mo ní bá so ìdí ní ojú ẹ. ẹ ṣé bẹ́ẹ̀ ni téèyàn bá rí òun lèèyàn bá rí ẹni tẹ bá rí bá lè máa press charge against them. ọmọ tá a sọ bóyá kẹtọ́ pọ̀ lórí tébù mi kẹtọ́ pọ̀ níwájú mi. During the airport, he's traveling tonight. Hmm. Òun travel, owó lè lè báyọ̀ ọmọdé bọ́ ọ̀hán travel, òun àjọpọ̀ bí, tó lè lè báyọ̀ wáyé, àjọpọ̀. Ẹ̀wù, nǹkan tí mo ṣe fẹ́ kẹ́ ní ìṣirò tí bá gbàgbọ́ mi nílẹ̀ náà tó wà lọ́wọ́ mi sí ẹ jí ìtàn wọn. lórí ọlọ́pàá láti fi fẹ́ lóyún ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà lóòótọ́ ni mo pọ̀ ṣé wàá lọ rẹ̀. ẹni ni abo ẹni tó borí ó ti yẹ pé òun ló mọ òun tó rí láyé yìí Okay, ma. Okay. No problem. Yeah, I'll get back to you. Thank you. Good morning. Oh, good morning. How may I help you? I'm Tanya Ononoka. I'm here for Anita. Oh, but you're late. Um, thank God Madam is not around yet. Do have your seat I'm coming. with Hello. You're 10 years, right? Yes. Okay, you submitted your CV through my email okay. um, mo ti rí gbogbo ẹ̀ mo dẹ̀ rí i pé o ní gbogbo nǹkan tó take láti ṣiṣẹ́ ní company wa ń bí báyìí. thank you but um, the thing is that um, ṣorí ní company one ń bí báyìí iṣẹ́ wa máa ń gba time gan and I don't know if you have the time. ṣé kò kí n ṣe normal working hours eight a.m. to four p.m. ah oh, no my dear kò rí bẹ́ẹ̀ ṣorí ní company tiwa ń bí báyìí àwa máa ń ṣiṣẹ́ behind schedule. As a matter of fact, a máa ń ṣiṣẹ́ overnight nígbà mi. Ó depend lórí bí iṣẹ́ yẹn tó bá ṣe wà sí And so this job is going to take a whole lot of your time. But I can assure you something. The pay is very good. Very, very good. Thank you. All right. Oh, excuse me. Hello, ma. Okay, ma. All right. Hello. She's on her way. Madam is on her way. Translate paid 2 million naira. Charm City paid 12.5 million. Three Sister Cinemas paid 4 million. And I paid 6 million into Transcorp account, though we are yet to balance them. So, Monjo de owó tó kù tá a customers wa ká so fi san First time you're gonna reason in two years. And um, madam, we have a workshop to attend to today. I hope you can still remember And you'll be taking the keynote address at the event, and we are expected to be there by 11 a.m. And are the papers set? Um, yes, I forwarded some copies of the papers to your email yesterday. I don't know if you got them. Oh, let's suffer me. I, I am so sorry. Sorry for yourself. báwo kò tó I'm sorry ma'am. Please get out of my sight. You go get the address. You can drop it. Um, madam, the lady you asked to show up for the interview is here, ma'am. Where is she? She's at the reception. She's interviewing for phone wedding. How do you mean? Was she interviewing? She was alone. She's ń ṣiṣẹ́ baby. Jane, Jane, sure ẹ̀. Tó bá mọ̀ pé òun ní nǹkan ṣe kó lọ wábì kan dúró sí I don't even know what to say jọ pọmọ yẹn wọlé fún mi. irú ìyànwó gan ni ta ló mọ àfi tá bá sùn mọ́ ká tó mọ ṣó tutù ní àbọ̀ ń gbóná mọ̀ wá fún ní wá ní jọ̀bẹ́jọ̀bẹ́ o boss lady mi kó bàbá kú bá máa nìyọ́. I can assure you the meaning of this Fine, fine, fine. Thank you. Your credentials. Oh, don't you use your common sense? Gosh. You sure don't want me to do it. What's your problem? You can go in with that. Okay. Where are you? back office má bọ̀ ní front office and ní customer ti fẹ́ to take measurement same. Okay. Madam Major, fún wa ní a minutes. twenty five minutes, so I'll take measurement. No problem. Um, one thing you can share, how find water or anything. Mo ti dún ti sí ibi ẹ̀, mo ṣe tán pẹ̀lú second class upper ní Lẹ́sìn KBE International Relations. You don't need to tell me that. I've read it already. I'm sorry. Sorry for yourself. Mi ò rò kó lè bá mi But why? What have I done wrong? Please excuse me. Please, ma. Can you come over? bẹ̀sẹ̀ rẹ̀ onírọ̀lẹ́ òkè. You can start work now. <laughs> Thank you, ma. Thank you. Jane, mo lọ sí store kó select about fifteen out of fún. Go there, make sure pé ó report back to me personally. Thank you, ma. Thank you. <laughs> Oh, okay, ma. Ìwé ìyàwó gan ni ta ló mọ̀, àfi tá mọ́ ká tó mọ̀, ṣọ́dọ̀ tútù ni àbọ̀ ń gbóná mọ̀gbọ́n fún ní wà ní jọ̀bẹ́jọ̀bẹ́ o boss mi kó gbàgbà kú gbà máa nìyàn ti surprise she later sent Tenny to call me back. I think she is full of policy. <sighs> maybe Mike. Yep. Hmm, o ní láti rí lady. Lady? Yes. Hmm? Wait, is she not married? And um, maybe she's trying to keep away her private life out of the office. Office? Yeah. Maybe. She must not know that you guys know each other. Yes. Of course, of course, she must not know. You guys have to act as if you don't know each other. Yes. I was playing alone. You have to play alone. Mm-hmm. Mm. Thank God. you have you got job right now. A good job indeed. Oh, <laughs> you have to celebrate it. yeah. What is? Um, um, why is he here? Gbà tí mo rí i pé ẹ̀yin nìkan lẹ́kọ̀ọ́ nínú ọ́fíìsì everybody ti lọlé, wọ́n á decide pé kí n dúró kẹ́bí ṣetán. Ìbá ti lọ but má ti stress ààrẹ ẹ̀ ṣé kí n drop ẹ sílẹ̀. Can I take you tomorrow? Tomorrow. Okay. All right. Good night. Good night. I mean, ikú tó ń sọ. It's so strange. I've been working in this office for years and I have never seen my boss so nice to any staff. Really? Yes. I think she's beginning to like you. Like? Yes. Oga like you. Oga mi o nice. She lays ni wọ́n ni? àbí ẹ sọ pé ẹ rí wọn pẹ̀lú ọkùnrin kankan rí. That I cannot answer. Tell me. Do you know you are very rude? O rí mi lórí ìdúró, o dẹ̀ ṣe ní gut láti jókòó síbẹ̀. Ṣé ojú bó ṣe wáyá lọ ni? I'm so sorry. I am so sorry. Now take that sorry back to your mother at home. Now, mo fẹ́ assume pé ẹ̀yin méjèèjì ẹ̀ níṣẹ́ kankan lórí desk yín àbí? that is why tẹ́ ẹ ṣe mú ẹnu yín bíi flat tire yẹn tẹ́ ẹ ṣẹnu bíi ẹnu pẹ́pẹ́yẹ ẹ̀yin méjèèjì tẹ́ wá jókòó síbí báyìí tẹ́ wá rojọ́ wẹ́tẹ́ wẹ́tẹ́ wẹ́tẹ́ wẹ́tẹ́ wẹ́tẹ́ are you crazy you guys must be very stupid and very silly now mo dijú mi. Yeah, sorry. wà lọ́wọ́ mi ni wọ́n fi gbé ọ̀kadà lọ síbi tí mo ti ń dènà àmàlùwà ọ̀gbọ̀n tó bá ti tóbi nine o'clock sọ fún Desire kó wá pàdé mi báyìí dẹ́ẹ̀ máa ti lọ trip bí ẹ̀mẹ́ta màá lè ní kọ̀ọ̀kan fún mi báyìí. ẹ̀rọ ẹ̀rọ ti sún ìgbọ̀n mi ṣé ṣọ́mọ ni wọ́n á ní lọ sí skul báyìí ni. Ah, ó sọ pé wọ́n ti lé wọn wálé láti skul. ah yes i said that but. ẹ what is the need kí la fẹ́ ní kọlọ̀ ṣe ń skul nígbà tí ó sọ owó ta fẹ́ sùn ṣé bá ṣe máa lajú kalẹ̀ táyà àwọn ọmọ yìí kó tó máa da kí n má sọ nǹkan mi ṣé òun lè lé ìbáyìí sí. ó mà yìí òun kókó náà kó ṣe bí ọkùnrin náà nígbà tí ò bá sá dáná bá gbé ńkọ ó pè mí náà kí n ṣe bí bàbá òun tó bá dẹ̀ ságbára lọ́mí kí ni mo fẹ́ ṣe àárọ̀ ló jàjẹ́ kí n tètè máa lọ. sorry dear she has an ulcer and the pain is very severe. You need to call her dad. Because you need to bring her to my hospital very fast. Hey, Missy. Missy. She really needed treatment. Um, and anything you think, just let me know. uh, I'll call her dad. Good day, madam. Madam. Oh, um, madam, I've been watching you for a couple of minutes now. Harry. It's okay, you can call me. madam, hope you're okay. I'm very well. I'm fine. So what's the problem? Okay, um, mom just landed and I already sent the driver to the airport to pick her. So they should be on their way home. Oh. oh my god. Oh. oh. Um, it's okay. You can go. Um, please, Ma. Are you sure you're okay? I'm fine. <sighs> Alright, thank you 我们，看我，还有这份进度，你交税能容易吗？嗯，违背是走路容易，嗯，走路才能去交税。 mo ní kí n sọ fún pé mi ò ní lè wá lọ́jọ́ monday ó wednesday torí mo ní family issue láti attend sí and jane mo fẹ́ kó take company nígbà tí mi ò sí around ok má dẹ̀ gbàgbé pé àwọn baby company kan bọ̀ fún exhibition ní ọjọ́ monday ok no problem at mm-hmm. all yeah. so kẹ́ take care yeah? that's all. Thank you. ẹ jọ̀ọ́ máa mo máa ní nǹkan kékeré kan tí mo fẹ́ bá yín discuss ni especially lórí àwọn ọmọ bíbìnrin kéékèèké méjì tí wọ́n ṣẹ̀ dìde kúrò nígbà ìtọ́ ni àwọn ọmọ yẹn mo fẹ́ kẹ kẹ check wọn dáadáa they are not doing their jobs very well wọ́n ṣe wà yẹn wọ́n lazy gan iṣẹ́ òkè wọn wọ́n ṣe all they do is just sit around and hmm, talk talk talk talk all day long ṣeré iṣẹ́ tó ń ṣe kò ká wọn lára rárá then àwọn ọmọ yẹn wọ́n ti you. honestly ṣeré in office tẹ̀yìn máa ń wà níbà yìí kò kí ń jẹ́ kẹrin most of the things to ń ṣẹlẹ̀ nísàlẹ̀ ṣùtìyẹ wọn kì í gbọ́ràn tí àwọn bá sọ pé kàn ṣe nǹkan wọ́n máa sluggish about it wọ́n mama ṣe bí ẹni pé wọ́n ń fọ̀sì wọn ṣiṣẹ́ yẹn I don't know mi ì bóyá dandan ni tíṣe ò bá wọn wọn mọ wọn lè padà lọ sílé wọn náà àá ah, tó bá jẹ́ pé bàbá wọn ló lọ wọn ṣe bàbá wọn ṣe dá kọ́ńpìnì lẹ̀ kó máa lọ ṣiṣẹ́ ń bẹ̀ ṣé dẹ mọ̀ onílùú ni ẹ ní fẹ́ kílùú yín kó bàjẹ́ so i want you to look into their matters ṣe ti gbọ́ ẹ má jẹ́ kán ba kọ́ńpìnì jẹ́ mọ́ ìlú bó ṣe wà yẹn náà tó bá ráwọn client bó ṣe máa ma ṣe jákujàku wájú wọn náà ni wọn kì í attend sí client dáadáa àwọn ọmọ yẹn ìṣekúṣe kọ́ wọn wọn ìjọ tó yọ ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ check wọn dáadáa kẹ́ ẹ lè jẹ́ ká wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ wọn. bíbẹ̀ ìyàwó ọmọ níta lọ́mọ àfi ń taba sunkún ká tó mọ̀ ọ̀ṣọ́ tutù ní àbọ̀ngbọ́ná wọn fún ní wà ní jọ̀bẹ́jọ̀bẹ́ bọ́sẹ̀lì ó bá bá ó bá máa nìyọ́ ọ̀rẹ́. Pastor, we appreciate kí ọkọ màá wá lẹ́yìn. I leave all the necessary discussion in my office. Even with staff mi, none of them do my ilé And tẹ́bátẹ́bá Miss sọ̀rọ̀ jẹ́ ká pàdé lọ́fíìsì, then we discuss. Ẹ má bínú. Um, nípa last um, discussion wa ni Um, there is a revolution and I need to act fast the way and I'm very sure by the grace of God ọlọ́run máa jẹ́ kó yé wa jù bá wa kó ṣe lérò Thank you, Pastor Son. Um, I've got some better things to do in the house, if you don't mind. Thank you, And what is my business about that? Hey! What's my business? I, I was just... But you get out of my sight! Madam says I should resume by 7.30 and this is just 5 minutes past 7. Oh, Madam says you should resume by 7.30 and this is just past 7. Right? Mo rí pé o ti wá mọ̀ dáadáa. Mo rí pé o ti mọ̀ dáadáa ju àwa to bá ní company lo? So ìwọ wà ní position láti máa sọ fún mi pé táìmì kan àti táìmì kan lèèyàn máa resume síbi iṣẹ́. Are you alright? ẹ̀mí tó bá ní kọ́ńtì nǹkan mo ti ṣáàjì ẹ̀dẹ́ ìgbà láti six thirty a.m. ni mo ti wà níbà o ṣe wọn fọwọ́ bí ẹsẹ̀ bí ẹsẹ̀ adìyẹ o ṣe wọn tẹ́bọ̀ lẹ́yọ kọ̀kọ́ kọ́kọ́kọ́kọ́ o wọn sọ rubbish for me bíbá. I'm sorry ma. Young lady, please keep that story to yourself. Young lady, you need to leave. Okay? You need to be very, very careful. Otherwise, I'll give you a tough time. Just get out of my sight. Spoiled brat. Ìyá ẹ̀ ni mo jẹ́. Mi ò lẹ́lẹ́rí kò tó lẹ̀ kí n tẹ̀sẹ̀ mọ́. Sórí bí Adé dúró yìí bí gbogbo nǹkan ṣe ń lọ òye ni rárá. Inú mi ò dẹ̀. I mean, why would you be doing this to yourself? Wo wo wo ra ẹ̀ nínú adúlé jáwọn ọ̀rọ̀ tó báyìí. Àwọn nìkan ló dá wà nílé kò sí maid kò sí driver kò sí sẹ́wọ̀n ẹ̀ṣá wà àti ẹ̀ṣá. ìwọ igan ni wàá ṣe gbogbo iṣẹ́ inú ilé látòkè délẹ̀ tó bá tún di ọjọ́ kejì kókó kó jọ̀ǹjọ̀ǹjọ̀ ó tún di ibi iṣẹ́ ó fẹ́ parẹ́ ẹ̀ ni look at you stress is written all over you kí ló dé òde ronú sí nǹkan tí mo bẹ̀ sọ torí ọlọ́run. ah mami choice mi ni mo like láti live alone ah tí n bá sọ pé kí n wá gbé pẹ̀lú mi gan ó lè wà difficult. kò sí ní tó difficult nínú ẹ̀ bí ṣe wà yìí lórí ìjókòó yìí èmi máa bọ́ tà máa bẹ́ẹ̀ wọ́n mo tó máa bẹ́ẹ̀ gbé mi ní jẹ́ kó fi loneliness para ẹ̀. no mommy i'm fine. you are not fine i can see you are not fine o ní ìdánwò tó máa bẹ́ẹ̀ gbélé ṣé o gbọ́. okay mommy why are you here. your uncle wants you in texas. why. cousin my uncle, twenty years old she is getting married you get to know. mo lérò pé tí mo bá ń sọ́n sìn á ti yí ẹ̀ ṣé o mọ̀ pé fifteen years ló gbà lọ́wọ́ ọmọ yẹn òun ló wá fẹ́ ṣèyàwó báyìí o inú mi á dẹ̀ dùn tó bá lè wà ń bẹ̀ kódà bó ṣe wà tí o bá lówó tíkẹ́ẹ̀tì mi kí ni mo ṣe tán màá ra tíkẹ́ẹ̀tì fún ẹ àjọ máa dọ̀hùn ni bóyá tó bá tó bá tó bá attend wedding náà bóyá ó lè jẹ́ bí inspiration fún ẹ torí mi ò mọ ohun tuntun fẹ́ bẹ́ẹ̀ sọ mọ́. honestly ọ̀rẹ́ I was so surprised when I saw James call. Ìgbà tí mo dẹ̀ pí ìkẹ́, ó ṣàlàyé fún mi pé ṣe ló ti rẹ̀ mọ́ ní ọ́fíìsì tó dẹ̀ ń sunkún. Desiree, why the cry? Ọ̀rẹ́, mo kàn rántí wípé ń gbé kéré bí mi àtàbí mi ṣe sọ́kàn pẹ̀lú àwọn òbí mi. Unfortunately, I lost her sí ọ̀sán. But nǹkan tó kàn dùn mí ni pé wọ́n mi sọ wípé mi wà successful ni o fẹ́ ṣe mi ò try tó ni. o try gan sincerely speaking you're financially okay not just okay oh wow, right, alright yes but what dà pé nǹkan tí mọ́mí ń try láti sọ ó yé mi jù wọ́n lọ jẹ́ kí I ṣàlàyé fún un ṣóre kò sí àpọ́nlé fún obìnrin tí look at me i'm happily married with a kid kí ló wá ń dúró de kí ló ń dúró ṣe ṣé wọ́n gan ò fíl pé ọjọ́ ti ń lọ ilẹ̀ obìnrin ò mà kí n pẹ́ ṣù. I will try. ọ̀rẹ́ ló ṣe. nísìnyí pé fọkàn ní kí n máa bọ̀ ní ọ́fíìsì láàárọ̀ ìgbà tí máa dé ọ́fíìsì security àti tẹ́yìn ni mo bá. the next person tó wọlé is eight fifteen and jane ìwọ́dé ní eight forty five bọ̀sùn eight twelve and tèmi ìwọ́dé ní eight eighteen ẹ̀dẹ̀ parọ́ jọ sínú rẹ́gísítà fún mi so nǹkan tẹ́ ń tra láti sọ fún mi ni pé business mi ni iṣẹ́ mi ni àbí no problem alátiṣe ló máa ti ṣàrẹ i know what to do. Um, madam we are really sorry ma we promise not to run happen again. cough the cough. ìwà ìrẹ̀lẹ̀ sọ ènìyàn láyé mi wé owó lọ́wọ́. sori mo mọ̀ wípé mọ̀dámù dìde wá sí ẹ̀ṣẹ̀. mo suspect ọmọ Tẹniọlá yẹn eh. mm-hmm. iṣẹ́ tó ṣẹlẹ̀ láàárọ̀ yẹn òun ló máa wà behind it òun gógó ló máa lọ pé madam kó wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bíbáyìí because ah, ṣebí madam ti sọ wípé àwọn ò ní wá síbi iṣẹ́ títí di Wednesday so why ìtọ́ṣe máa dédé change mind wọn suddenly As she didn't even call me Jane, seriously, kí ni young lady yìí máa gain tó bá ṣe irun kò bẹ́ẹ̀? Ẹ gbà mí, láàárín. So o tiẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú company. Ṣé o mọ̀ pé young lady tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀? She is a devil. Honestly, àtìgbà tó ti wọnú company, òun ló ti ní lọ́kàn tó dẹ̀ ti ń gbègbèsẹ̀ wípé òun máa lé gbogbo wa kúrò nídìí iṣẹ́ wa. Kí bóyá òun àtàwọn family ẹ̀ náà fẹ́ take over ó fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ wa ni náà. this is serious. well màá sòtọ́ fún ẹ o kò lè gbaṣẹ́ tèmi o ṣé o ń gbọ́ mi iṣẹ́ tiẹ̀ ló máa gbà instead. ó máa gbaṣẹ́ ta ni. yes of course. Ah, hey, Larry you're very funny ó máa gbàṣẹ lọ́wọ́ ẹ̀mí á mm-hmm. ah, jẹ́ pé ó ti ṣe tọ́kú nìyẹn èmi mà ní ah, dúró ṣé o ò mọ pòsíṣọ̀ mi ní iléeṣẹ́ ìrìn àbí ṣé o ò mọ bí mo ṣe jẹ́ sí madam ni olówó tún wọn ni mí kò sí nǹkan tó fẹ́ ṣe tí wọn ò ní kọ́kọ́ consult mi kò sí nǹkan tó fẹ́ ṣe without me awọ́jẹ́rú yẹn awọ́jẹ́rú ọmọ kékeré ọmọ ranu ọmọ òṣì ọmọ tí ò mọ nǹkan kan yẹn òun ló máa gbàṣẹ́ lọ́wọ́ mi mi ò lè sọ ọ́ ó lè gbàṣẹ́ lọ́wọ́ idiot kejì tó ń tẹ̀lé ra wọn kiri o but èmi láyéláyé kò lè bá mi try ẹ̀ tó bá dán o ó máa dán tán. Jen, I I got lot of work to do, huh? I don't have time for all this. see you later. mo fẹ́ fi sọ̀rọ̀ àwọn ọ̀gá ìjọba mo feel like kí ni bí ṣe sọ́wọ́ because she sucked the pain in the head. àwọn letters yẹn ti rẹ́dí. drop a sí each desk kó dẹ̀ make sure kó get back sí mi kó dẹ̀ make sure pé ó pé charm city. kò book appointment fún wọn fún next week. okay ma okay. Uh, but our service charging is two million naira. oh the year is gone already. But, okay then make all the necessary payments. Oh. then make sure they close on salary as well. yes ma. okay take care. yes ma. Hello, Mumpi. Yeah, sure, okay. Please. mi ò mọ̀ mi ò mọ̀ pé mi ò lè wá sọ́kù bọ̀ máa yẹ kó wà lọ pé kí n wá fún mi the best not ṣe mọ̀ pé àwọn òṣìṣẹ́ mi ń kọ́kọ́ ṣá yà wọ́n dé late short ìrìnàjò náà ni mo wà báwo ni tíkẹ̀tì rẹ̀ ní ìmọ̀ bóyá ìbò tíkẹ̀tì náà ok màá bò pé tíkẹ̀tì lálẹ́. Okay. Okay, yeah. Okay. Right. Excuse me. Ìtumọ̀ ní ìmọ̀ nǹkan tí mo ṣe ìmọ̀ A question or what? Ah, I'm, I'm very sorry, ma. I, I don't mean it that way. Mo kàn ń wọ́ndà ní pé ah, kí ni tẹ fi sọ wípé kí Tẹniọlá kó lọ take over seat mi. mi ò sọ pé kí Tẹniọlá take over seat ẹ mo ní kó take over position ẹ. ẹsùn ẹjọ́ kí n kò ṣe mọ kí n kò ṣe I don't to have you in Nigeria. Thank you. How was your trip? Not bad. At least I, there was no delay and uh, permit me to say for the first time the flight was on point. Oh, that's cool. Thank you. Ah, what a nice place you have here. Um, for the first time in Nigeria, I'm seeing uh, an office complex with a um, the swimming pool. That's quite uh, magnificent. Thank you it speaks more of your person and your status. That's great. And that is telling me that doing business with you is going to be a great profit. Definitely. Okay, straight to business, man. Yeah. Ah, speaking of oil and gas, we have the onshore and the offshore part of it. Uh, but a lot of people want to do the lifting of the oil and the crude. But there are other things you can do in oil and gas that can yield you a lot of money. Like you can um, take care of our cabin, um, of our cabinets on the cabin. Um, you can take care of the kitchen utensils. I mean, so there are other businesses you can do when you're involved in oil and gas. But a lot of people just believe in lifting the oil and making the huge sum of money. Yeah. It's about what you want to do, madam. Lifting the oil. Ah. Madam, that's going to cost you a fortune let me run you through some of the um, some of my clients' um, profile and files. Because the last time we dealt with JJ Oil and Gas, I actually introduced them to the oil and gas business, and um, they're doing they're not doing bad. I know you know about the name. Yeah. They're not doing badly. They're giving um their household names a uh, shares on a run for their money. Um, starting up with them, it cost them about four hundred thousand dollars and the initial startup capital is going to be about $200,000. And with that, we can kickstart the processes. We can register you with DPR, with NUPENG, and we can begin to lead. And uh, may I ask you, madam, do you want it to be within Nigeria or you want to spread to other African countries? Of course. African countries? Ah, someone of your nature, of your caliber, we definitely have some contacts and some we can talk to them about that. I believe my agents have run you through a lot of our programs. Yes. I just need to buttress their point, so we will not be speaking our point. Um, permit me to show you some of the files of people I've actually dealt with as well. But uh, in, um, meanwhile, I would like to forward um, some of the documents you need to sign to you, the forms and um, the um, do's and don'ts of DPR and OPENG, so you would show them to your lawyer. I'm sure he knows what he's going to put you through. Then by then we can arrange for a meeting together. Then we'll put pen to paper and then meeting starts. Baby, I'm very happy for you. Like seriously, promotion less than three weeks. That is great. But I heard that your boss is very tough. Don't mind people. She's tough to the lazy bones. Tell me, jẹ́ kó yé mi pé èmi ni first staff to máa kọ́kọ́ Because she, she always make everything official. That is the best way to run a big company anyway. So, so what is the terms of this payment? Salary like? 300,000. <clears throat> Really? Yeah. Wow. That is a very big money. very Um, we need to start planning now. Like, seriously, we have to plan. Yeah. We have to plan. But you know, my salary is just 85,000 naira every month. Yeah, I know. Mm, I can, I, I will try. I will try and save like 50k every month for you. Hmm? Out of 85,000? Yeah. Oh, no, no, no. Uh, um, don't worry. I mean, my job 100k every month. 100k every month? Yes eighty five thousand ti tẹ̀yìn bóyá kọ́kọ́ máa fi bóyá tàbá need good stuff kọ́kọ́ máa fi ṣe yẹn because I don't like the way you jump from one downfall to another we need to get a car. Car, seriously. Yeah. Thank I've been talking to you about a particular engine for some weeks now. Oh, they damn me long. Eh? tó kí jẹ́ òyìn náà máa bá mi ṣiṣẹ́ náà jẹ́ kí oríire tó ń tẹ̀lé kó wá sọ́dọ̀ tèmi náà at least she'll be working with you on Monday, Tuesdays, and Friday. Don't worry, I'll pay her very well. I'll give her an apartment and an official car. John now. Ọ̀rẹ́, ó funny gan-an. Ṣé fẹ́ bá mi pa ni? Iṣẹ́ tó ń ṣe company gan-an ó ti pọ̀ jù. I'm telling you, iṣẹ́ tí iṣẹ́ tó ń ṣe ó ti ó wà too hectic for her and I can't leave her, I'm sorry. So what can you do for me? Mo lè find Jane because my PR is so bad. In fact, I need to chase some staffs because they're not doing fine at all. Please, ló fẹ́ ṣe fún mi help me báyìí? Talk about mine, only find Jane. Jane? Hey, <laughs> is that supposed to be a joke? Ó mọ̀ pé Jane òun ṣọmọ gidi now. That girl is too rude. Ó dẹ̀ want to see yẹn sí mi. Ṣé ìfẹ́ lé ọ̀rẹ́ kan? Mo lè madam, um, you have someone on the phone who wants to take with you. Ọ̀rẹ́, màá wà Okay, please do, John, torí Ọlọ́run ló kọ̀ mí. Take care. Kí ni nǹkan tí mo ṣe fún ẹ why are you doing this to me? What have I done wrong? To bá ní ìkọ̀kọ̀ tí mo ṣe bí a ti lè ọ̀sẹ̀ tí ẹ sọ fún mi máa adjust. Jane, you've done nothing. Tẹniọlá ló wà ní pòdíṣàn yẹn láti tẹ̀lé mi lọ sí trip yẹn since mo ti relieve of your post. And you know she's a senior staff now. So she's going with me. Madam, mo ti ń ṣiṣẹ́ pẹ̀lú for so many years now. And I know much more better than Teniola in everything in this company. Mo feel pé mi in the best position that's a fún trip ẹ jọ madam ẹ jọ tó yọ lọ ṣé mo mọ ẹgbẹ́ ẹ̀ ń bínú sí mi bọ́ mo ń bẹ̀yìn ẹ má fẹ́ kojú tì mí ẹ má ṣe léyà mi lójú àwọn ọmọ kéékèèké yìí ìyẹn gan lásán ìtìjú ló jẹ́ fún mi tí mo dẹ̀ wò pé òkè kí n ra máa manage ara mi kí n máa manage ara mi nítorí ìfẹ́ tí mo ní sí yín àti company yẹn àti irú relationship tó ti wà láàrin èmi àti yín for so long now yín àti yín à kì í ṣe ọ̀gá àtọmọṣẹ́ mọ́ o we are like sisters nítorí ọlọ́run ẹ má jẹ́ kí ara àta kan tí a àti ẹ̀ mọbi tó ti wá tá a mọ̀ from nowhere láti wá dàárín èmi àti yín rú èjò torí ọlọ́run ṣé tó bá ní nǹkan kan tí mo ṣe mo ti ẹ̀rùn kan ṣe pé tó bá ní nǹkan kan tí mo ṣe mo mọ̀ pé mo ti ṣẹ̀yìn ìtorí ẹ̀ lẹ ṣe ń ṣe gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ẹ jọ tó yọ lóun fi yá mi ẹ wò mí bí àbúrò yín bẹ́ẹ̀ ṣe fi ọwọ́ ọ̀tún yẹn bẹ́ẹ̀ ṣe fi bá mi wí ẹ fọwọ́ òsì ẹ fi fà mí múra padà ẹ máa tún ọmọlúàbí mi ṣe mo dẹ̀ ń promise yín pé láti ẹ̀ ní lọ will be very submissive anything you want me to do I'll do anything tẹ́ bá fẹ́ kí n ṣe nǹkan tẹ́ bá ti sọ báyìí òun làbẹ́gẹ́ mi ò tiẹ̀ ní máa mi ò ní máa wuyẹ̀ yín lọ́wọ́ wò mọ́ ẹ jọ mo mo mo mo mo ṣetán láti amẹ́ǹde tuntun yọ lọ́wọ́ ẹ má dojú tì mí lójú àwọn ọmọ ìjọ tó yọ lọ́wọ́. Jane, yes has nothing to do with this our job and you know it. I'm sure Tenola is working so hard to be relevant in this company. So I'm sorry, she's gone. Thank you. Um, madam. but I'm um, okay. So well, uh, just few bruises, not real sustained, and I didn't take care already. ṣùgbọ́n kò tẹ́ ṣe rẹ̀ ni ẹ máa lé ọkàn bíi tí a ní ṣe bó ṣe yẹ ká ṣe ẹ wọlé madam Desiree you are known everywhere <laughs> you are known everywhere ẹ máa wọlé tẹ́ ẹ bá tẹ̀ kanjú uh, she can be distracted and alẹ́ aláwọ̀ ẹ̀kọ́ máa lọlé. ah thank God ah, ṣé mo lè rí ṣá. yes why not why not. Yes, bí mo ṣe escape nìyẹn o. olúwa ṣeun a ṣáà dúpẹ́ pé kò jù báyìí lọ bómi ò gẹ̀ẹ́tẹ̀ ṣé break failure àríkè ni. Hmm, it is set up ma. Ah, i thought as much ah, a ṣáà dúpẹ́ ah, sọ pé kò lè lọ sílé ìrọ̀lẹ́ tó máa dúró kí n gbé e lọ. ṣé èèyàn ní lọ sí ọ́fíìsì. my dear without you in the office there is nothing. thank you ma mo mọ̀ pé tí bá ń issues tó ṣẹlẹ̀ ẹ a lè rí ní hospital wa ẹ ṣe bí ọmọ. àìfọ́n ni gbọ́n dókítà all they say no we are very honoured to have you here. okay. You asked for me. Ben, Ben. um, actually, mo ní the favour kan látọ̀dọ̀ yín. Favour? Ah, what favor? sir? Ẹ̀gbọ́n ẹ̀ ṣì máa a mọ̀ pé a nídi orí ọ̀fẹ́ láti wà nínú jọ́nà rẹ̀ yẹn bó ṣe tóbi tó yẹn a níjú ààyè kékeré kan bẹ́ẹ̀ o just a small slot kákàntẹ́ wà ń bẹ̀ mọ̀ bí tá a bá wà ń bẹ̀ it will go a long way it will go a very long way torí image wa a lè wà boosted a little bit. doctor ẹ fọ́ ni gan advert anyway kò cost me anything ó dẹ̀ ṣe cost me a lot as well. kò sí wàhálà a lè má lo right now but tẹ bá sọ pé báyìí ni ká sọ we work towards it ọlọ́run adé help wa because i need it. ok ṣẹ́rí lady tí wà lọ́dọ̀ yín yẹn ó díẹ̀ sí mi take care tara yeah, today fine then ẹ consider it free. know oyin oṣù wàrà gbàtọ́ gidi àti check àti mọ ohun tó ń ṣe àti mọ remedy ẹ̀ straight up kò sí wàhálà ṣẹgbọ́ tó bá jẹ́ pé kò fẹ́ ṣe ṣe tẹ́lẹ̀ ní báyìí báyìí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ àṣeṣe bàbá lọ́wọ́ lọ. <laughs> ṣáyìn lẹni hospital yìí. Ah, bẹ́ẹ̀ni lágbára lọ́wọ́ Ọlọ́run làánà ẹ ṣe lọ. that means you're very alert. ọmọkùnrin ni aláti ṣiṣẹ́ although kò easy náà because funds àti maintain ẹ̀ because area tó wà ní Èkó yìí kò easy àti maintain but Ọlọ́run ràn án lọ́wọ́. that's good ẹ jẹ́ kí n fún káàdì. Yes, um, darin fila ni ẹni pè mẹ́rin tó dáa ní fìdí. ṣe ló ní bí wọn. ẹ wo ẹ wo tí ọkàn bá sọ fún mi kẹ sọ wọ má dà lóhùn lọ sí etí ẹ fẹ́ fún mi indirectly ó pọ̀ ju ètò ìfẹ́ sọ̀rọ̀. ẹ ṣe gan mo really appreciate it thanks so much. ẹ ṣe gan ẹni wọlé máa dúpẹ́ lọ́wọ́ yìí. no problem mama expect call. ok ẹ jẹ́ kí n sìn yín. ẹ ṣe gan. Thank you. Um, welcome to my little house. What? Ṣé nǹkan tẹ́ ń pè ní kékeré lélẹ̀? I'm amazed and I keep wondering about one thing. Kí ni? I know you don't use driver. Fine. Nígbà tá the dé No ẹ̀, a she i pé ẹ ṣí géètì fún ara yín. Ẹ̀yin lè tún dáná Are you telling me you stay here all alone? Yes. But why, if I may ask? Tell me. I choose to live alone. I still don't get it. In the office, we have crowd of staffs. But nígbà tí mo délé ń sìn, mo rí pé ẹ̀yin nìkan lẹ dá wà. Kí Ah, <sighs> Tini, I choose to live by myself outside the face. No husband, no family, no relatives. In fact, you're the first staff to never call on Olimira. Hmm. <sighs> Anyway, can I join you in the kitchen? No, I choose to do the cooking myself. Okay? Relax. Tell me about this game. It's a long story, my dear. Start from somewhere, I will understand. Lálẹ́ ọjọ́ kan, mọ́mù ní ẹ̀rọ On my way coming back, ó ní ọmọkùnrin kan tá à me. pè ní ọ̀ǹtà ní àdúgbò wa. Bàbá wọ́n ní pé ó máa ń rèpà àwọn ọmọbìnrin ní àdúgbò tí wọ́n bá ti gbà fún ní alẹ́ ọjọ́ burúkú yìí ló ti tó má sunkún mọ́ ọlọ́run lè ṣe tiẹ̀ nígbè o ìyá yóò dẹ̀ lè jẹ́ gbé níwọ̀n pàtẹ́bí bá ṣùgbọ́n lórílẹ̀ èpè ìyá òyì ò lè jẹ́ gbé. kó wọ ṣùṣù kó yẹ pé ọmọ tèmi ló máa kì mọ́lẹ̀ mo ti ń gbúrò ẹ̀ wọ́n gbé yín ṣe káàkiri gbogbo àdúgbò nìyẹn àmọ́ ilé yìí ló máa fi jáṣe mọ̀ fún this singular act of it will be his last bẹ́ẹ̀ ni mo sọ ọlọ́pàá ló máa bá a dá ní gbogbo ẹ̀wọ̀n ló máa kú sí mo ti gbọ́ ṣáà ṣe sùúrù ṣe sùúrù ṣe ti gbọ́ ọkọ mi má kéé mọ́ ọlọ́run ní ṣe tiẹ̀ níyà Hmm? kọ́mọ kan wò ṣùgbọ́n pé kòkó lọ́mọ kan ń gbòòrò àfọmọ tèmi lóòótọ́ mi ò lówó ṣùgbọ́n mo lẹ́jẹ̀ lọ́rùn ó dẹ̀ máa gbà ọlọ́pàá ló máa parí ìjà láàrin mi in ó máa rọ̀ jẹ́ òní ó ti tó ó ti tó ọkọ Hunter, you took my virginity away forcefully. ẹ fi ọwọ́ ọlá gbá wa lójú torí pé a lówó lọ́wọ́. Forever will my spirit come after you, and I will never forgive man. I was raped and denied justice just because the father is rich. That's ìgbà yẹn ni mo ti determine pé mo ní make it in life. I don't want to have anything to do with any man. My decision. Ìpàtẹ́ ti kún. I see. Now I'm getting the whole picture. But out of the broken pieces of the past, God can still build an edifice of hope. We can't just close our eyes to everything. Sometimes, good things can still come out of a man. What is it if I may ask? I've got everything in the world. In case you don't know, this is the least house Timon I've got six companies home and abroad. London, Manchester, Leeds. Gbogbo nǹkan tí mo ṣiṣẹ́ is for me and my mom. I don't need any man in my life. All this you mention isn't all. Mọ́tò, ilé, ọ̀rọ̀, gbogbo àwọn ilé ilé parun lọ́jọ́ kan. Only kids last forever. Do you know there is high level of respect for any woman called Mrs. Fine, you have attained all the degrees into university, but you are still missing Mrs. People will talk a lot about you, all because a knuckle or a no. Please, you need a place called home. where your kids will run around you, disturb you, all sorts. Please, you need a man in your life. Esha ṣáà ti rí bẹ́ẹ̀ lẹ́ àṣẹ olówó wọn ní tìra wọn lára bí wọ́n ń gbò mọ́ra mà ní ṣẹ́ẹ̀rùn tó fàdí ọ̀rọ̀ o. Good morning. Good morning. Why are you not going? I think I need a rest. Ṣé kò ṣe pé ọ̀rọ̀ tí mo bá yín sọ lálẹ́ àná ló ń bọ̀dà yín? really bothered, my dear. Mo And I think you're right. Momsi gan ti disturb me nípa ọ̀rọ̀ I think I'm ready to give love a chance. If it will work. It will. Just forget about the past. Thank you, my dear. Is there anything in the house? Mm, yes, but mo rò pé kí n sáré lọ No, I'll be lonely. Lonely? Mm-hmm. Or oh, you'll be lonely for years. So, yeah. It's another pleasure of being here with you again. Thanks, my dear. It's a pleasure. Man, Do you use this beautiful place for your office? Eh? This is so beautiful. Really, I read about you in the paper, but I never believed I will have this opportunity of being here with you. Yeah. Like seriously? Dream to come true. Yeah, like seriously. Are you this funny? Yes, I am funny. Um, hope you don't mind me taking you out maybe for a lunch or something so I can spoil you in my own little way. Seriously? Yeah. I just love big dishes. Oh my god. I will. I will come to our hotel. We have a lot of service. It's the delicious atmosphere uh, that that that that will synchronize your atmosphere together. Apart from the food service, we have um, in the food category, we have we have she have she have she have she have the balanced diet and the mini balanced diet in case you want it depends on what your money reach so after the food you even have a lot of room in the hotel in case the actor decide to kill the boss or the boss decide to kill the actor and again if the boss if the eventually we have a lot of room the different kind of classical room we have the big one, we have the small one, and we have the rubber room. In case, in case, in case when they are on the field, they decide to play the match and and and and, and maybe the boss kill the actor or the actor kill the boss. We have emergency service that will call stretcher to come and carry the dead one to carry to the hospital. And here we still have Kosi Lokabo. We don't do credit. We have the ATM outside. We have the POS in here, and we have the cash and carry service. Oh, sorry. What food do you have for us to eat now? The uh, the the the the have um, they, is um, they can define at the name of any person, animal, place, or thing. Now we want food. Do you have indomie and veggies? veggies? What? What? You want, you want to eat indomie? you wish to drug him? No, sorry. She meant Indomie. Indomie. Ah, Indomie, Indomie. <coughs> she knows she, she knows the Indomie. You know, you know. I want to drink something. <sighs> yeah, before that, we can get us um red wine or something so that we can use that one to cool off before the food. I mean red wine to cool off before the food. Red wine, red wine. But pop something Exactly. exactly. In the bottle, pop something. Oh, she knows. She knows it does Thank you. One. You know one hour or one. Huh? One hour. Did you hear that? This is a clown. Seriously, it's crazy. Oh, I love this hotel. Do you like it? I, I, I, I should tell you, I, I'm a fast person. I, I, I drink, I, I, I bring the wine in one, in one hour. No, no, no, no, no, you put it on the table. Salud, salud. Madam. Ah, sexy. Um, Are you looking at my wife? She no look. She no look at me. No look at me. Is you poor? No, no, no, don't worry. It's not poor. I will open it myself. No. The, the, the windows, he put in the microcenter. Oh, you mean microwave? Then the food, is cold, he put it, it on, the hot. Microwave. So I was in the microwave. Microwave. All right, we'll wait for it pass. She Uh, ah, baby, sorry. Mm, don't mind that guy, but this place It's a very conducive place for us You I enjoy it. Let me open the wine. Yes. Is that? Mm -hmm. Is it the swagger? Swagger. Oh, the food is ready. Yes. Yeah. Hope you are enjoying yourself. Take it easy. No, it's, it's, it's swagger. Oh my God. Just showing you Okay, it's good. That's killing me. I swear down. Diamonds. Wow. Look at the food. I'm um, sorry. Uh, That's just my friend. Shago. Really? Yeah. That's no. crazy. Yes. I'm his friend. Sit down. Yeah, this is Shago. Shaggy. This is a beautiful lady. This woman told me she'll be driving me crazy. She's beautiful. are you doing? I'm fine. Are my name doing? is Shago. <laughs> you guys are crazy. Yeah, we share the same office. Wow. So we have to pay them here yeah. so that I can do this for me. Nice Yeah, the pleasure is all mine. Since he told me like there was so much, so I said, okay, well, thank you very much, I really appreciate you. Yeah, yeah, this is the beautiful lady that has been driving me crazy. She's so beautiful. Can you see that she is? Thank you. All right, let me hold that one. ah, Bama! Okay, no, let's kick it off. Tẹ́ni, Pluto react To sẹ́gbọ̀n yìí. Tẹ́gbọ̀n segment. tẹ̀ jẹ́ èèyàn burúkú gan-an kó yẹ kó treat ẹ̀ mo ṣáà sọ fún yín pé that's the new guy tí mo rí mo kàn dákẹ́ ni o because you deserve some respect me therefore come between both of you. I'm sorry ma but you can't date me. Why? I have my reasons. Ma, I'm already in love with him. What's wrong with him? ìdákẹ́ tí mo fi wà pẹ̀lú yín tí mo fi bá yín ṣiṣẹ́ I've grown so much love for you and I don't want anyone to come between us. I don't get you. Please, I think you should get another man. Ah, Tẹ́ni, ṣé o fẹ́ kí n máa jump from one man to another ni? Ìwọ náà ló ní kí n wá ẹni tí mo nífẹ̀ẹ́. Mo dẹ̀ ti rí, mo tún wá ní rárá. Not my brother. You need to explain better. Afẹ́fẹ́ ń fẹ́fẹ́, ó ń fẹ́ lẹ́lẹ́, omi support relationship èmi àti ẹ̀. I'm sure there's more to it. Please tell me. Um, mm, not that there is. Cheap like that. It's just that I think she's overprotective. She's always like that when she fall in love with somebody. Overprotective? How do you mean? She think it's gonna be dangerous if eventually we did not marry ourselves. Why won't you marry me? <laughs> um, you know you, you are richer than the whole of the state. <laughs> Come of it. I promise to be submissive and to be a good wife if you marry me. Are you for real? Yes. You're gonna be submissive. Mm. Um, but there's one more thing. What's that? You can't date her. Never in my life. Of course, I know who you are. My trust me. I swear down. I'm a changed person now. I'm changed. Change because go change somewhere else. Not with her. Can't date my boss. This is true love. So much love. True love, my Go find your true love somewhere else. Not with me. And if by any chance, let's see you around her again, I will tell her you are a womanizer. So, You have me, and I'm giving it a shot. I sincerely love your brother. and he loves me too. ó sọ fún mi pé ọmọ sọ̀rọ̀ mi nílé fáwọn fámìlì bí mo ṣe ń tọ́jú ẹni ṣe náà bẹ́ẹ̀. èmi àti ẹgbẹ́ ẹ̀ ti jọ sọ̀rọ̀ gan láti raise family together. I need your support, my dear. What if he doesn't want it to work? Don't say that. He promised to make it work. I'm not in support of this, and I will never support this. But why? Why are you doing this to me? I've packed my stuffs. I'll be going home tonight. I will see you at the office tomorrow. Tell me. ti kókùnrin láti alẹ́ àná. Ìgbà tí mo dẹ̀ máa dé ọ́fíìsì ó ti mo ti pè more than twenty times kò gbé fún mi ìmọ̀ kan tí ẹ kí n ṣe o bóyá o mọ̀ àbó pé ẹ kò jẹ́ kí n mọ̀. Um, baby i think we should give her some time maybe when she realize and come back to her senses probably she will understand what is wrong with her i will beg you not to be angry. i can't even be angry with her i love her so so so much ṣe ló dàbí pé nǹkan kan kúrò lára mi bí mo ṣe ń feel. I'm not even myself. I'm not happy. Um, my dear, don't worry. You're gonna be fine. It's just a matter of time. You know what? Just try to relax yourself. Oh, then if you leave it, you'll lose me. How? Òun ló ní love again and I'm not really okay. Irú ìyàwó gan ni ta ló mọ̀, àfi ta bá sùn mọ́ ká tó mọ̀, ni àbọ̀ ń o bọ́sùlẹ̀ tèmi kó Leaving her or resigning is not the best option now. You and I know even your tí ẹ̀gbọ́n ẹ jẹ́. We know his character and bó ṣe ń behave. I think this is the best time for you to move closer to her. Maybe she'll come back to her senses in case she wanna go wrong. She can never go wrong. Because she's very smart and intelligent. Hmm. Tanya, I understand you. But all the same, please don't leave her. Má fi wọ́n sílẹ̀ ń sìn. Please, I'm begging you. Jọ̀ọ́. Please. Eh? Please. Bóyá wo ni Saviour tọ́lọ́run rán wa. Baş. Baş. ó kúlẹ̀ bó ṣe ń pariwo kíkan kíkan bí òye bóyé ṣẹ́rí ṣẹ̀rẹ́nulẹ̀ nu ọkọ̀ òwú bó ṣe ń pariwo pé mi ò gbà ó ṣẹ̀rẹ̀ tí wàá gbà fún òun ẹ̀. I just left Amy's place. She advised me not to let go of him. That was why I came back. When I got home, I saw the old house empty. But my spirit led me to the backyard. Madam, why do you want to do this to yourself? Why? Anthony, <sighs> oh, <laughs> your brother betrayed me. <laughs> I never see this coming. I know it's going to happen, but I never knew it's going to come so soon. It's just a freaking womanizer. That was why I stood alone, because I don't want to be part of this at all. But you never come out straight. You compete around the bush, ni. because I saw it in your eyes. that you are already in love with him. That was why I resigned. <sighs> me, I'm really hot right now. I can't love again. <laughs> I hate man, I hate man. Well, you can't do without him. <sighs> I don't know. Thank <laughs> you. fẹ́ sàmàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni you know àìmọye àwọn patients tí mo ti lè experience pẹ̀lú akọni small heart, heartbreak dára lọ para wọn so you are lucky and our thanks to Tenny because saviour yín lọ́wọ́ nìyẹn I'm telling you. doctor bí ẹni pé mo kọ́ tí mo fi store orúkọ ẹ̀ nìyẹn ọmọ yẹn ó fẹ́ràn mi ju ara ẹ̀ lọ in short mo wà á pè pé mo employ ẹ̀ tí mo dẹ̀ ní ìtẹ̀ ó wọ̀ mí o bọ̀ èmi ni mi ò bọ́ torí mo ti wà in love with that guy the painful part ni pé mo tiẹ̀ ti sọ fún mọ́mì nípa ẹ̀ àní inú mọ́mì ń dùn pé mi ní pẹ́ má rí ìmọ̀ kan tí mo fẹ́ sọ fún wọn sí. èmi fíò pé ẹ jẹ́ kọ́ náà nìyà sọ fún wọn yes. sọ fún wọn ah, mi ò sọ fún wọn o relationship how many weeks her ah, account. so what do you hope to do? I don't even know. Ah, ó dà pé èèyàn kan wà lẹ́nu gate. Tẹ́ni ti dé nìyẹn. Yeah. How are you, darling? That's Ah. Yeah. I guess it's the last one you can tell me about. Hmm? I said, no Mommy. Uh-huh. She did it with my soul, you know, my àjọkọ ṣé máa jẹ ṣàlàfíà ni. ẹ kò sẹ́ni you have not answered my question. <gasps> this way. You have not, you have not answered my question. Mommy, yes, he is. Wow. Oh, really? Oh my God, I'm so happy. Oh, thank you very much, darling, for coming into our life. Surely, muti man máa ń sọ fún wípé gbogbo nǹkan tó ti lọ yẹn yẹn ti lọ ti di àfihàn ti eégún fiṣọ ṣùgbọ́n ṣùgbọ́n ó máa ti ń gbé nǹkan sọ́kàn but now that she has you inú mi dùn ò <laughs> ṣe gan ni wọ́n lọ́wọ́ bá mi wà pẹ̀lú ẹ̀yin méjèèjì ah i'm so happy wò ó dé sí i lọ́ba mi gbómi tútù wà mo ní ìgbà tí mo fi tútù sí nǹkan tí mo rí kọ́kàn <laughs> ah, Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. can you please tell me what do you do for a living. i'm a medical doctor. oh medical doctor a practicing one. absolutely. Oh, i'm so happy to hear that. Uh, then where are you from o ṣe ọkọ mi o ṣe gan um Desire huh? he just told me he's a medical doctor. yes mommy. he owns his own hospital. irọ́ ni o nílẹ̀ wa yìí náà ah, ọlọ́run ṣeun ṣe oríṣẹ́ báyìí sìn tọ́lọ̀ bá ń ṣe rere àló ń ṣe bí ṣorí pọ́lọ̀ dẹ̀ ti gbéyàn rẹ̀ bad ẹ̀ mo wá ń gbàdúrà fẹ́yìn méjèèjì ní agbára lọ́wọ́ ọlọ́run èṣù ẹ̀ṣẹ̀ ẹjọ́ máa bára yín pẹ́pẹ́pẹ́ ṣé lásìkò tó wá fẹ́ kó sọ́dọ̀ ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run á ṣoyún á fẹ̀yìn èmi náà wá jókòó màmá ṣe mọ́mì màmá yìí síbí màmá yìí sọ yẹn máa wá kẹ́ mi ṣé ti yé yín. Eh. thank you um, i know that um, you guys need um, um, some privacy let me excuse you. ìrẹ́jà eh. hmm. eh. ilé mi ilé ẹ̀kọ́ ṣe bó ṣe wù ẹ́ o ṣé ti gbọ́ kò ṣe dárí. joking, we are too expensive now. I know. Please, you just have to play along. No, no, no, no. I don't have to play along. Oh, please. Ẹ jọ̀ọ́. Mi fẹ́ fún mọ́mí ní heartbreak. Kí tó sọ pé kì í ṣe yín. Please. Ṣé yẹ ọ́ dàbọ̀? Please. It's alright, it's alright, it's alright. Just give me a moment. Ah, what? fẹ́mi bó ṣe jẹ́ mi nìyẹn mi ò tiẹ̀ mọ kó tó yẹ kí n ṣe látàárọ̀ inú mú nìkan ń dùn ni I don't even know what to do. Let's keep acting along. Ah, do you think that is dangerous? How? I don't know what to do mi mọ kó tó yẹ kí n ṣe I'm confused. Sherry, relationship yìí pẹ̀lú ẹ̀gbọ́n mi bọ́lọ́hún ṣe kọ́ nìyẹn. This could be the best and the last. How do you mean? ẹ wá lọ introduce me sí ẹ jẹun fàyẹ̀ o. Oh. ẹni àtànù lẹ́ni o ẹ ó lè jàtọ̀nù ẹni. Really, what you're asking is very difficult. Please, I'm begging you, ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá ti láìkùn ẹ̀yin ẹ̀ kàn pretend kẹ́kọ̀ọ́ ṣe bí pé ẹ láìkùn mo mọ̀ pé ẹ máa létà lóòfù àbí ẹ ti níyàn kan ni. That's not the point now ẹ eh, sori ó máa le kí ọkọ dédé fall in love pẹ̀lú yẹn àbí kí wọ́n máa pretend emotion ni now ó máa build up ni it's a gradual thing eh, àti pretend yẹn ó ó ṣe é ṣe but for me and her ó máa le and besides kò lè synchronize ah, kò lè sí harmony ní kíní yẹn sẹ́yìn dókítà ṣẹ̀rí ìgbà tẹ́mi náà ṣẹ̀ṣẹ̀ meet wọn mo rò pé bóyá èèyàn kan èèyàn burúkú kan àbí èèyàn tó mọ̀ máa gbéraga ni bọ̀ ìgbà tí mo close mọ́ wọn tán mo rí i pé wọn kì í ṣe eré èèyàn bẹ́yẹn please please do this for me. Oh, let's shoot. I have to go down. I'll see you. Okay. And I want to spend the rest of my life with you. I want to walk all the miles of my life with you, Desiree. Will you marry me? Yes, of course I will. Here's my link.